ní ìtẹ̀síwájú àlàyé sharh sunnah ti sheikh wa al-allama al-imam al-barbahari rahimahullah ìdí sheikh wa salih al-fawzan hafidhahullah tí wọ́n ṣe sharhu rẹ̀ èyí tí a bá lọ bí tí a bá dé òun náà ni orí ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹsàn nínú ọ̀rọ̀ ṣẹ́kọ̀ọ́ Al-Barbahari ní ìbámu bí wọ́n ti pín sí inú tírà náà. قال المؤلف رحمه الله الإمام البربهاري رحمه الله وصفه واعلم أن الخروج عن الطريق على وجهين wọ́n lọ lè mọ̀ ìpè jíjáde kó lójú ọ̀nà sísọnù kó lójú ọ̀nà tó tọ́ ní ojú ọ̀nà ìlànà nabi sallallahu alayhi wa sallam ala wajhayn ọ̀nà méjì ló pín sí ama ahaduhuma wọn ní kanú ọ̀nà méjèèjì yẹn farajulun òun náà ní èèyàn kan qad zalla ani tariq tó ti sọnù kó lójú ọ̀nà ẹsẹ̀ rẹ̀ yẹ kó lójú ọ̀nà wa la yuridu illa al-khayr àmọ́ orin náà ló gbà lérò ó dáadáa náà ní wákàkiri tó wá múru ẹni bẹ́ẹ̀ tẹ́sẹ̀ rẹ̀ fi wá yẹ̀gẹ̀rẹ̀ tó fi wá sọnù kó lójú ọ̀nà irú eléyìí fala yuqtada bizallatihi àní máa tẹ̀lé sísọnù tó sọnù àti tó ṣe àní máa tẹ̀lé nítorí pé òun náà àníyàn tó dáa ló ní lóòótọ́ ẹ ìgbìyànjú náà ló lóun ti ní ẹ̀sìn lóòótọ́ àmọ́ àní tẹ̀lé wọn níbi àṣẹ tí wọ́n ṣe. fa ìnáhu hàlì wọ́n ní torí pé ẹni tó bá tẹ̀lé wọn lórí àṣìṣe yìí irú ẹni bẹ́ẹ̀ hàlì èèyàn tí ó parun ni èèyàn ó sọnù yóò ṣe kíni yóò ṣe parun torí pé kíni ó tẹ̀lé èèyàn lórí àṣìṣe eléyìí pọ̀ nù tí máa ń ṣẹlẹ̀ láwùjọ lọ́pọ̀lọpọ̀ tó jẹ́ pé àwọn nǹkan míì tó jẹ́ pé àwọn tí wọ́n ti kọjá lọ síwájú. Si wọ́n jì síbẹ̀ nínú àwọn àṣìṣe inú ẹ̀sìn táwọn tó bá wá ń dé lẹ́yìn wọn lónìí táwọn wá dúró lórí pé báwọn tàná ti ṣe nù báyìí ti máa bá a lọ́nu irú eléyìí náà ni ọ̀rọ̀ tó ṣèkọ̀wá Barbahari ń sọ nípa àwọn tó ti kọjá lóòótọ́ wọ́n ti ṣàṣìṣe níbi ìgbìyànjú táwọn ṣe níbi ẹ̀sìn àmọ́ wọn ò gbèrò pé àwọn fẹ́ sọnù èrò tí wọ́n gbà náà ni kí wọ́n fẹ́ gbèrò dáadáa wọ́n ti gbìyànjú wọ́n sì ṣe mistake wọ́n tó bá wá wá lẹ́yìn wọn tí mistake yẹn ti wá hàn sí ọ àbó hàn sáwọn èèyàn tí wọ́n sàlàyé fún ọ pé mistake lélẹ́yìí tírú ẹni bẹ́ẹ̀ bá tún wá dúró lórí ẹ̀ pé rárá wọn ò sì máa bá a lọ́nu irú ẹni báwọn fa innahu halik irú ẹni báwọn ẹni tó ṣe kíni ẹni tó ti sọnù tó ti parun ni ìrọ̀lẹ́ ìmọ̀ ń ṣẹlẹ̀ bí àwọn masáìlú míì tó jẹ́ tó ní ṣe pẹ̀lú àkídà ẹ̀ á bá a ti máa bá a tán ṣe nù ẹnìkan wà dé lónìí yóò wá ní ẹ̀ tabasa àdúrà sẹ́ká máa fọwọ́ bọ́jú mọ́ síbi àti bá a bá a tán ṣe ẹnìkan wà ní bókun bá kú ká má ṣe fìdáwù tí bá ti bá bàbá tán ṣe é nu ẹnìkan wà ní ká má ṣe mòlídì tí bá ti bá bàbá tí wọ́n ṣe é nu ẹ́ gbogbo àwọn nǹkan eríṣiríṣiríṣiríṣi ẹnìkan wà ní ká bá kírun ká má dáwọ́lẹ̀ tí bá ti bá bàbá tán ṣe é nu ẹnìkan wà ní ká bá sálámà tán lé nínú káwọn aṣọ káwọn ṣe síkì lápapọ̀ káwọn ṣe ṣùgbọ́n àná ńlá tí bá ti bá bàbá tán ṣe é nu ẹ́ lérí tìrìtìrìtìrìtì ní àwọn kan tó jẹ́ pé lóòótọ́ èèyàn bá àmọ́ ọ̀rọ̀ kó jẹ́ pé àwọn bàbá àwọn ìsìn dáadáa náà wọ́n gbèrò àmọ́ látara pé lóun tí wọ́n ti gbèrò dáadáa àwọn náà zálù ẹsẹ̀ wọn yẹ gẹ̀rẹ̀ kó níbi nǹkan yẹn yàní wọn ò kọ̀rẹ́ ti mi nǹkan o àwọn sábà wá dé nìsín àwọn òfin hàn àwọn báyìí gbìyànjú ló tọ́ o ẹ àmọ́ wọn sáré ṣe tọ́ àmọ́ wa tọrọ pé kọ́lọ́mbà mójúkò bí àṣìṣe wọn àwọn wa dúró lórí tó yẹ kí a máa ṣe ẹ wá rí kí wọ́n wá dúró lórí pé rárá o àní ẹsẹ̀ kò ń bẹ̀ eléyìí ń gangan òun náà ni wọ́n ń pè ní gbẹrù gbárí ẹ eléyìí gangan onáfẹ́kìnì <clears throat> alìhàj kéèyàn ó segin kéèyàn ó takú kéèyàn ó sagidi lẹ́yìn ìgbà téèyàn segin téèyàn rẹ̀ rí tó nílẹ̀ ẹlòmíràn máa béèrè béèrè ebi ọ̀dà àtẹ́bání kìíní ò da àwọn anúdí àti lọ́ńkọ́ ẹ̀dì bá wọn kùránì ti fún ọ létí bá láti ẹ̀ bá máa ń ka kùránì dáadáa ní síríkà ó mọ̀ tó ń kọ́ni kálá làhá máa kásábà wàlá kún máa kásábà tó ń wàlá tó àlùna àmà kánú yà ti fi èsì tó nínú suratul Baqara ọba àlekè ọlá ní tíríkà ummatun àwọn bá tẹ̀lé máa ń dákọ̀ ẹ́ ìjọ kan làwọn náà ẹ́ generation kan ni wọ́n qad khalat àwọn ti bá tiwọn lọ wọ́n ti ṣe wọ́n ti ti lọ laha ma kasabat wa alayha ma kasabat ìtàn bá ṣe dáadáa ń bẹ́ẹ̀ ó gbẹ̀sán dáadáa wa alayha ma kasabat ìtàn bá ṣe tó bá kú díẹ̀ káàtó wọ́n gbẹ̀sán rẹ̀ wala tusaluna amma kanu ya'malun wò sí níbi ẹ̀yìn dáhàbá yín tẹ̀ bá wọn ò ní bí ìdúránṣe láíláí wọn ò ní bí ẹnu mọ káyọ̀ ṣe kí ni kẹ́yìn ó mójútó ti yín ibi tó bá kù díẹ̀ káàtó táwọn bá ti kù díẹ̀ káàtó ń bẹ̀ ẹ̀yẹ́ tún ṣe kí ni ẹ̀yìn ẹgbẹ́ láti bẹ̀ ẹ má sọ pé bẹ́ẹ̀ sì máa bá a lọ lù eléyìí òun náà làkọ́kọ́ nínú ọ̀nà tí ẹ máa gbà jáde kó lójú ọ̀nà ẹni tó jáde kó lójú ọ̀nà àmọ́ dáadáa ló gbèrò irú eléyìí onísìn àní tẹ̀lé Sheikh wa ni wa rajulun anada al-haqqa وخالف من كان قبله من المتقين ẹlẹ́ẹ̀kejì òun náà ni ẹni tó jẹ́ pé kí ni ó gbẹ́rù gbọ́ ní sódodo ó takú ó kọtí gbọ́ sódodo lẹ́yìn ìgbà sódodo hàn sí wa khalafa man kana qablahu min al-muttaqin ó sì yapa àwọn tí wọ́n ti síwájú rẹ̀ nínú àwọn olùbẹ̀rù ọlọ́run ìdíṣe yìí ó fi yapa àwọn tí wọ́n ti sáwájú rẹ̀ nínú àwọn tó ń jẹ́ olùbẹ̀rù ọlọ́run ọ̀nà ẹlẹ́ẹ̀kejì ni wọ́n tẹ́ ẹ̀ máa fi ń jáde kó lójú ọ̀nà ṣẹ́kù nípa huwa dọ́ọ̀lùn mùdìlù irú eléyìí ní sè dọ́ọ̀lùn ó ti sọnù mùdìlù yóò sì máa sọ àwọn èèyàn nù ẹ ò rúra eléyìí náà kọ̀ láwùjọ wa ó jẹ́ pé dọ́ọ̀lù mùdìlù wọ́n ti sọnù wọ́n tún wá wẹ́ni tí wọ́n fi kúnra wọn àwọn náà tí àwọn nǹkan tẹ́ ẹ̀ gbọ́ rí lọ́dọ̀ ẹnìkan tá a lè tọ́ka sí ká àbá tó bẹ̀rù ọlọ́run rè àbá gidi kan rè ẹni wọn lẹ́sìn máa gbọ́ irú àwọn eléyìí oníṣìí wọn ta kò dodo ni ẹ bá tó wá béèrè lọ́wọ́ ẹ bá tó wá sàlàyé fún mi pé ah eléyìí jẹ́ sọ ikú díẹ̀ káàtó owó tó wá dó lórí ẹ̀ náà pé ah àmọ́ntà ń sọ ẹ́ àmọ́ntà ń sọ ìsọlọ́lọ́ ń tó alukura níjọ́ kan ọwọ́ ní iná sọ́fà wà lìmárù wà tàmí ṣáá ìrìlá ọwọ́ ní dájúdájú bàbá wa ṣé Kamal wà lìmárù wà tà àti bàbá wa ṣé Adam ẹ̀wò kaba àwọn nìkan sọ́fà àti márùwà ó jẹ́ pé òun ló wà gbogbo ẹni tó bá lọ ájì máa kọ́lẹ̀ ní tí ò láàjì gan ó gbajúmọ̀ lẹ́nu àwọn ẹni àwọn àgbàlagbà wọn ní wọn sá sàfà àti márùwà ẹ dákun sàfà àti márùwà ti ti ń bẹ láti gbà wo kí wọ́n tó fi ṣe àádáa kí wọ́n tó fi ṣe kàmáìlì wọ́n wá dé lónìí wọ́n á ní tafsiru ayé ayé náà sọ̀fà wọ̀lì márùwà ta ó náà ní ṣe kàwọn ṣe àádáa irú tafsiru bú òlélẹ́ yìí ẹ́ wọ́n tún wá lẹ́nu kan pàpẹ́ àkíyèsí wọn pé abẹ́ ẹ̀ṣẹ̀ tún yí ẹ dákun níbo la ti lè rí bẹ́ẹ̀ lónìí à ìwọ ọmọ tafsiru dáadáa ni síra wo ló ti kánú tafsiru ẹ̀ ń sọ ọmọ àwọn nàzàǹgbà tún tafsiru ẹ dákun

atu aya pẹ̀lú aya ní sẹ́mu aya náà ẹ́ wujuhun yawma idhin na'ima li sa'iha radiya fi jannatin 'aliya ẹ wọ́n ti nígbà tó ròyìn kíná forúkọ ó ní àwọn ojú kan máa gbádùn tó bá yá ma ẹ irú gbádùn wo ni máa gbádùn ẹ irú gbádùn wo ẹlòmíì lè máa ronú sí tí ó ní fi jannatin àlìyà ìgbádùn tí wọ́n máa gbádùn náà àlìjáná tó ga jù ni la tasma'u fiha laghiya wọn ò ní máa gbọ́rọ̀ burúkú fiha aynun jariya ẹ máa rí àwọn sẹ́lẹ̀ ìrú tí wọ́n máa sẹ́ mbẹ́ kúránì àmọ́ tú kúránì fún wa ibòmí wa inna anzalnahu fi laylatil qadr aṣọ alukurani kalẹ̀ ní òru abi wàmà àdìrọ́ kàmá laylatil qadr kí là ń pè lóru abi yìí ń gan ta ló kí ló fi rẹ̀ bí màrí ànábì ẹ̀rí pé nu ayé àwọn inú sùn àwọn gẹ̀ẹ́ ló sọ pé Laylatul Qadri khayrun min alfi shahr ọwájú Laylatul Qadri fún wa tó awa nínú alukur'an tó bá wa nínú alukur'an tó bá rí wo kíkó la anabi ṣe anabi àmọ́ tu tẹ̀síìrì fáwọn sábẹ́ nígbà tí nǹkan bá fẹ́ dàrú máa tu tẹ̀síìrì fáwọn fẹ́ dàrú máa sábẹ́ lọ́wọ́ àyà kan wà nínú alukur'an tó tó àná ó ní alladhina amanu wa lam yalbisu imanahum bi dhulmin ulaika lahumul amn wa hum muhtadun àyà ní àwọn tí wọ́n gbọ́ lọ́wọ́ bá àlekí ọlá gbọ́ wàlámù yẹlbisu ìmánà omigol tí wọ́n wá pa àbòsí papọ̀ mọ́ ìmánì wọn wọ́n ò fi wọ́n ò ro àbòsí papọ̀ mọ́ ulaika lahumul amn àwọn wọ̀nyí àwọn ni wọ́n ní fọkànbalẹ̀ àwọn lọ́kàn wọ́n balẹ̀ wa hum muhtadun àwọn náà láti mọ kàkẹ́ni tó mọ̀nà nígbà táyà yìí sọ̀kalẹ̀ ẹ̀rú bá wọn sábì gan ṣe é nìkan bẹ́ẹ̀ nu wa tí ò ní sábòsí fẹ́mi ara rẹ̀ sẹ́nìkan bẹ láyé tí wà ní ìlú ìṣàbòsí ìyàwó ti wò ó ma ajẹ́ pé gbogbo ayé àtinú àní ní mọ̀kànbalẹ̀ nù ajẹ́ pé àmọ̀ pé gbogbo ayé àtìlójú ọ̀nà mọ̀ nù alábi wa ni a eléyìí ńkọ́ ntẹ́ ẹ̀rọ ńkọ́ ó ní zulu musagba lérò ńbẹ́ ó ní òun náà ni ntí ó wà ní sọ́wọ́sì lukman ya bunayya la tushrik billah inna shirka la zulmun azim alábi wa fi ayé yìí ó wà fi tu fún wa ọkà àwọn sàbí òsì sọgẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ẹ mọ̀ ní tẹ̀síra àwọn sọ̀hábà ẹ mọ̀ ní àgọ́dọ̀ wọn á sọ pé sọ̀hábà sọ tiẹ̀ ẹ abdullahi ibn abbas ẹni bá ń jọ ó lè tu tiẹ̀ káwọn náà tu tiwa ẹ àrífin lélẹ́yìn ìkọjá àlà àìmọ̀wá rẹ ni kó ní abdullahi ibn abbas ó tu tiẹ̀ kọ́dà àwọn sàbẹ̀ àwọn sàbẹ̀ òun àwọn tí wọ́n wá lẹ́yìn àwọn sàbẹ̀ tán jọmọ kéwù wọn ẹ wọn ò ní sọ lẹ́nu tí wọ́n pé onímọ̀ làwọn náà onímọ̀ làwọn náà wọn kálukú lè lómi máa lẹ̀ so eléyìí àtúnṣọ ni naam ibi tá a ti lọ òun náà ni pé sẹ́kù ni ẹni tó bá ṣe kíni ẹni tó bá lọ lè yapa ó kú lórí òdodo ó wá yapa àwọn tí wọ́n ṣe kíni àwọn tí wọ́n ti wá síwájú ẹ̀ nínú àwọn tí wọ́n bẹ̀rù lọ́wọ́ balikiola wàwà zọ́ọ̀lù mùdíl ẹni wọn oyè méjì ló gbà ó ti ní láǹkì méjì báwọn zọ́ọ̀lù ń ó sọnù mùdíl lòún yóò tó wá mọ́ ṣe kíni yóò tún wá máa sọ àwọn èèyàn nù ṣé ẹ̀sìn ọ̀pẹ́ tó bá ní láǹtì méjì báwọn ìyá rẹ̀ náà dìpele tó bá díjọ́ gbé dàlùkì yá àmá yóò jí ìyá sísọnù tiẹ̀ yóò tún wá jí ìyá àtàwọn tó tún sọnù ìyá àtàwọn náà tàwọn yìí ló sì ní bí ẹ̀wọ̀n kan báwọn irú ìyá àtàwọn tó sọnù bó ṣe yẹ ọgọ́rùn ló sọnù ni dèdè àtàwọn ọgọ́rùn ó jẹ wọn tún wá fi kún yà tiẹ̀ náà tó ń jẹ ní àlọ́ ṣe pé àwọn èèyàn máa wá tẹ̀lé nígbà tá a bá kú tán tí wọ́n máa wá ṣe kíni tí wọ́n máa wá fi ẹ̀ṣẹ̀ wọn wọ́n máa fi ránṣẹ́ sí wa ká gbìyànjú ká máa sokùn fa dáadáa ká máa la tó dáa kalẹ̀ nínú sunnah anabi sallallahu alayhi wa sallam táwọn èèyàn ó dé bá tí ó máa lọ táwọn àrọ́mọdọ́ máa wá tí wọ́n máa bá fẹ́ ah, bàbá wa ló délé kalẹ̀ ládàá ó sì rọ̀ lọ́lé báyà eléyìí ló yẹ kí mùsùlùmí máa sojú kòkòrò rẹ̀ ṣéèkù ní ìwé ẹni báwọn ṣaitanu marid min hadhihi umma wọn ní ìwé ẹni tó bá tọrọ rẹ̀ bá rí òun báwọn ṣaitanu ni ṣaitanu marid ṣaitanu tó gbẹrù gbọ́rí ni tó tayọ ara ẹ fi hadhihi al-umma inú àlè umma yìí nítorí pé tó máa ń sọ fún ṣèitọ́n àwọn lárúbáwá tó máa ń pè ní ṣèitọ́n gbogbo tó bá yawọ́ ẹ tó gbẹrù mọ́rí tó burú ẹ kọ́dà hàtà nínú àwọn ẹranko wọn a máa pè wọ́n ní ṣèitọ́n ìtọ́ba burú nínú àwọn ẹranko wọ́n pè ní ṣèitọ́n ẹ nítorí pé ìṣèitọ́n nìkan tó jẹ́ eléyìí wọn àkọ́kọ́ ẹ òun náà ń sẹ́kìnni ó burú náà ni ó gbẹrù mọ́rí ó tako àti ọlọ́run ọba àlekèọ́lá sheikh ni haqiqun ala man arafahu wọ́n ní ó di ó ṣe pàtàkì ẹ́ ó ti di túláàsì fún ẹni tó bá mọrú ẹni báwọn ẹni tó bá mọrú ẹni kejì bá ń sọ yìí ẹ́ an yuhadhdhira an yuhadhdhira an-nasa minhu kó máa sọ àwọn èèyàn lára ẹwọ ọdún sheikh bàbá yìí sọ ṣe àwọn sheikh bàbá yìí dábàá sọ fún wa nínú àwọn ọmọkéwu mọ́mọ́ ahmed ní wọ́n bá láti gbà tó ti lọ mọ́mọ́ ahmed ẹwà àgbà tí mọ bàbá ju aṣọ kalẹ̀ ikú ẹni tọrọ rẹ bá ti rí báwọn tọ ẹ kò hàn ẹ ti ń takò ìjáàbù táyà ti wà ní alukura ẹ ń táwọn àdìsí wà tó ní òfin ìjáàbù ní ẹsìn ẹ ń ẹ ń ẹ ń obìnrin gbogbo àwọn nǹkan tó ẹsìn ẹ ń ó tún wá gbogbo pátápátá tí kò pé àwọn àdìsí tó gbádùn inú Buhari ló wà ó tún yá ó tún inú ń irú eléyìí nísìnyí ẹ sì mọ̀ pé ah ọ̀nà rẹ̀ jìn Sheikh wa Al-Barbahari wọ́n ní irú ẹni báwọn bọ́ọ̀ rẹ̀ bá ti rí báwọn ẹ má wulẹ̀ dààmú ara yín túláàsì ni ẹ máa sọ àwọn èèyàn lára káwọn èèyàn má gbàjà ìtànjẹ pẹ̀lú ààyè tó ló ń wà káwọn ni ah lágbájá báyìí ló ti jẹ́ lágbájá báyìí ló ti jẹ́ káwọn èèyàn má gbàtànjẹ o ká má jẹ́ kó sọ àwọn èèyàn nù ká má sọ àwọn èèyàn lára wa yubayyina lin-nasi qissatahu ẹ̀ sì sọ àlàyé ọ̀rọ̀ rẹ̀ kísọ̀ rẹ̀ ẹ̀ kí náà ń pè ní kísọ̀ ẹ sọ̀tàn rẹ̀ fáwọn èèyàn kéèké sàfà ẹ kéèké sẹni tó ṣe kí ni kéwò yé òun náà níbi sọ gbogbo àwọn nǹkan tí ń sọ yẹn so eléyìí gbogbo àwùjọ tí nǹkan báwọn bá ti ń ṣẹlẹ̀ yẹn kì í dákẹ́ káwọn ní bẹ̀rù ni káwọn máa sọ mí lẹ́nu ni ẹnìkan sì ń sọ àwọn èèyàn lẹ́nu ẹ kò mọ sàlàyé rẹ̀ fáwọn èèyàn pé tẹ́ni wí ọ̀nà tí ò da ní èèyàn lọ yìí ni wọ́n ń kó èèyàn lọ nùgbẹ́ tó bá ti jẹ́ ògbé ẹ eh, wọ́n rò pé wọ́n bá ti di pé ah, ọmọ alágbájá lélẹ́yìn ni àbí gbogbo báyìí ló mú ni ti ń wí wọ́n wá látọ̀dọ̀ ọlọ́wọ́ bá ni wọ́n ní túláàsì ó di túláàsì fún ọ kó ṣe kíni kó ṣàlàyé rẹ̀ fáwọn èèyàn ṣẹ́kùn nílẹ̀ àlà yẹkọ̀ á fi bìdà á ti hi ahadùn fọyàhálì káwọn èèyàn máa máa kó sínú kọ́ máa máa ṣe kíni kọ́ máa máa parun àwọn máa ẹ wò nísìnyí nígbà tí ah, hijab lọ́dún kan wọ́n láwọn kan àwọn studio kan wọ́n wàá máa tó wá tó máa táwọn ẹlẹ́hà tán lo ìjáàbù kọjá wọ́n wàá filé ìdí ntako ìjáàbù wọ́n wàá yí sókè wọ́n máa fi àwọn ẹlẹ́hà wọ́n máa fi wọ́n ti ẹ̀yẹ. sẹ́ńpá àwọn eléyìí nísìnyí kí náà ṣe oníṣìí ẹ́ látara dìtìẹ̀ látara bídíà àtàrò tí mẹ́lára jẹ́ ọkùnrin àwọn náà ọkùnrin àwọn náà tó kọ́ àwọn jálá ìgbà kan ah lágbàdá ti ní kò sí níjẹ́ báwọn mẹ́sìn ẹ̀yà ti ní kò sí ní jẹ́wọ́ ẹ̀mẹ́sìn kò sí ní ẹ̀sìn náà subhanallah ẹ̀sìn tá ni ẹ̀sìn tiẹ̀ ní abẹ́sìn ọlọ́run ẹ̀sìn tiẹ̀ ní abẹ́sìn tá nàbí sallallahu alaihi wasallam tó mu wá fún wa eléyìí ọ̀nà ni ọ̀rọ̀ sheikh wa albarbahari sheikh wa salih fazan hafidhahullah wọn ni lamma wasaba sheikh rahimahullah fi kalami sabiq at-tariq as-sahih alladhi yajibu an yasira muslim fi aqidatihi wa dinihi wọn nígbà tí sheikh albarbahari nígbà tó ti kọ́ sàlàyé fún wa níbi tá a ti kà kọjá hàn nípa ojú ọ̀nà tó jẹ́ ojú ọ̀nà tó lálàáfíà èyí tó jẹ́ pé ó di túláàsì fún gbogbo mùsùlùmí òdodo kama ni lórí ẹ̀ fi àkìdátìhì níbi àdìsọ́kàn ni wàdínìhì níbi ẹ̀sìn wa ni zakaro anama yakuruja min hada fọwọ́ adùrọ̀ yìí. wọ́n nígbà tó lẹ́yìn ìgbà tó náà wọ́n bá ti kílíà tá a ti sàlàyé tí jójú ọ̀nà yìí fún wa wọ́n ní ẹni tó bá ti wá jáde lójú ọ̀nà yìí yóò jẹ́ arọ́jùlù <clears throat> awal alákọ̀ọ́kọ́ nínú wa òun náà ni pé man kharaja muta'ammidan man kharaja ghayra muta'ammidin ẹni tí yóò máa ma jáde kó lójú ọ̀nà kò máa ma pé òun fẹ́ jáde kó lójú ọ̀nà yẹn bal yuridul khayra oore ló gbà lérò lakinnahu salaka tariqa ghayra al-khayr àmójú ọ̀nà tó ní kìí sojú ọ̀nà ojú ọ̀nà rí oore náà ní wá àmọ́ kò rí ojú ọ̀nà tí a ti máa ń segin ni ojú ọ̀nà tí a ti máa gbà lọ oore o ẹ̀ẹ́dì kéèyàn ní tágẹ́tì kéèyàn lọ nísìnyí kó má wàá gba ọ̀nà bẹ̀ kó má gba ọ̀nà bòmí lọ wàlí sihadu la yẹ fi sẹ́kù ní kéèyàn wà lẹ́yìn ṣe gbìyànjú mẹ́sìn yìí wò tó kò tó fún yàn wàyí kẹ́hìn ti ní yàtọ̀ sọ ibi yìí sọ ọ̀lẹ́ àkàtà tó bá jẹ́ pàníyàn bá dáa ẹ káwá ṣe gbìyànjú mẹ́sìn lásán ò tó wà màkàtúròhù hasana ó sì jẹ́ pé tó gbà tó dáa ni láàbùdà ayẹkùn náà máa alásọ̀rí ti sọ̀hìn ẹlòmíì bẹ́ẹ̀ níṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn sáńsẹ̀ bídíà láwùjọ nìṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn súbírìdì kíná gbà kíná làwọn wá sí ìjọba làwọn fẹ́ wọlé ọlọ́run náà ni ẹ òye náà làwọn wá káàkiri wọn fẹ́ wùsùlù àbí ẹ wọn fẹ́ di wòlíì níta wá káàkiri náà nù lákìn ọ̀nà tẹ́yìn ó gbà di wòlíì sáànà bí ó sàlàyé rẹ̀ fún wa ni ẹ àbí táǹpé wòlíì gan sọ ni pé pé nǹkan kalẹ̀ nìkọ́ àdáálẹ̀ tí wàá ní òòlù ó torí ẹ̀ tó tó fi di wòlíì tí wòlíì ó fi wá gbókun mi lè yóò kàn wá ronú fúnra ànábì náà ni ó ju rẹ̀ fún wa èèyàn lè gbà níyàn dáadáa lóòótọ́ àmọ́ tí yorùbá ti rin ojú ọ̀nà ẹ̀ à kò ní débi tó lòun lọ o tó irú eléyìí nísìnyí àṣẹ́gun ní kọ́lá káníyàn rẹ̀ ó dáa tọ́nà yorùbá ti da fàhádà yu'tabaru mukhti'an á mọ̀ sọ pé ẹni yìí aláṣìṣe ni a òsì sàṣe lórí ọ̀nà tó ń ṣe yìí wa man wafaqahu ala dhalika wa sara ma'ahu ala al gbogbo ẹni tó wá wá fọ́lù ẹni yẹn wà fẹ́kọ̀ hu ẹni tó bá sọ̀pọ̀tì ẹ̀ tó bá kún un lórí àṣetẹ́ nìyẹn ṣe wọ́n wà yá ìlànà kátó àhú fọ́ wà hàlì tó sì mọ̀ pé ẹni wọ́n sàdìsẹ́ ni ó ti mọ̀ pé àmì ah, ṣèkì lẹ́ni ṣe ni tó ṣe yìí á ah, kò yẹ kó rí báyìí ọwọ́ afọ́lò rẹ̀ lórí nǹkan báyẹn fọ́ wà hàlì irú ẹni báwọn nísìnyí ó ti ṣe àìlókòlù wọ́wọ́ halik irú ẹni báwọn ti panu yàrá hàzà tọ́ríkù

ṣéèkù wa gbégbó ọtí jáde níṣẹ́ wa ni ah omi ìsẹ̀mí lélẹ́yìí tẹ́yìn náà sì rí i pé ah, nígbà tí owó fi já sinapu ni nígbà tí owó fi já ẹni pé gíná mú kọlẹ̀ ni jíìnì ni àbí gíná ń pè é nígbà tí owó fi já ẹni pé pẹlẹbẹ ni ah ọ̀yẹ̀kẹ́ yẹn ló sọ fún ṣéèkù ah ṣéèkù eléyìí èso mi o ẹ̀rọ àkọ́ ṣéèkù eléyìí o ìdáwà rí yìí ẹ̀ ìdáwà ara bí nǹkan mu ní malaba náà ni o ẹ̀hẹ́ nǹkan <laughs> mu malaba náà lélẹ́yìí ṣéèkù ojú rẹ̀ ló tètè là ojú rẹ̀ ó là àwọn àbẹ́yìn náà dákẹ́ ṣíṣẹ́ wù ní a ah, máa wulẹ̀ àyà omi ìsẹ̀mí lélẹ́yìn ẹ̀yin náà ṣe àkà ọ̀gá ṣéwù ẹ̀yin náà tó yin ṣéwù lélẹ́yìn rẹ̀ ẹ́ kí ni ó ṣe nísìn ṣéwù gbà kan yó níṣẹ́ wàá gbà yó tán kí ni ò ní dáwò lára kí ni ò ní dáwò lásà nígbà tí ṣéwù bá ní olè múyàwó rẹ wá pé kó wá gbà àlùbáríkà á ah, ṣéwù ẹ̀yin náà ẹ̀yin náà níyàwó ẹ̀hẹ́n ẹ̀yin náà níyàwó tí ẹ̀fúnyàwó tí ń lọ lálùbáríkà ẹ̀fìyàwó tèmi lẹ̀ so wúrọ̀ àwọn kan báyìí nìsín sẹ́yìn ọba máa lo ìtẹ̀lé afọ́jú àbí kéèyàn fi akáyẹ̀ pamọ́ sílé kọ́ wa ló ń lọlé ṣéwù sẹ́yìn bá gbogbo sẹ́yìn bá ń lọ yóò mú làákàyè lọ́wọ́ ni làákàyè ló máa wà pẹ̀lú ẹ̀ gbogbo gbà ni ó jẹ́ kí ọpọlọ máa ṣiṣẹ́ tó bá ti di pé wọ́n máa ń gbé ọ káàkiri bá tó bá fi làákàyè rẹ ṣe báyìí ó ti ah eléyìí ò jọ ti filẹ̀ ó kò mẹ́ àwọn èèyàn bá ti fi làákàyè rẹ tó bá ti dá làákàyè rẹ jọ tó bá ti ní bá ti fẹ́ wọlé ṣé ẹ̀sọ́ mi ti làákàyè sójú ọ̀nà ìwọ́n náà ti sọ mí tiẹ̀ nǹkan burúkú lè yóò gbé jáde mbẹ́ o nǹkan burúkú lè yóò gbé jáde bẹ́ẹ̀ ẹnìkan sọ <clears throat> níjọ́ kan nínú àwọn tí òun náà máa ń tẹ̀lé àwọn ṣéwù káàkiri ni oníjọ́ kan ẹni òpadà tí máa wò padà kó bẹ́ẹ̀ ni oníjọ́ kan àwọn wà lé pẹ̀lú ṣéwù ṣéwù àwò yẹn yẹn kò sáré jù pẹ̀lú àwọn àwọn wò ni àwọn náà bí ṣéwù ti fa ó sì fa ìgò ọtí kan jáde fún àwọn tó ẹni tí ẹni yìí wá ń sọ̀rọ̀ fún ọwọ́ ni sẹ́yìn náà wá ẹ̀yìn náà yí ọjọ́ òní ó ní ẹ̀sàbí eléyìí lẹ́yìn tó fẹ́ sọ kọ́ <laughs> ó ní ẹ̀sàbí eléyìí lẹ́yìn tó fẹ́ wí kọ́ ẹ̀sàgbọ́ ó ní àwọn àmọ̀ ti sáwí ó sì ẹni tí ní ti lọ lékeu kan tẹ́lẹ̀ lékeu lọ níyà yìí náà ni ṣégbó òun ti ń kọ́ pé ọ̀rọ̀ irun ká kírun tú láti ní ká ṣe ah, ó láwọn máa ti sáwí pẹ̀lú àsìkò máa tún máa kírun àwọn òní dìde àtúntà ń ní ìwọlá pé àìwá ah, eléyìí àkóso ìdíjọ́ kan nù a máa ń pè wá ṣé wù ẹja lọ lè kí o farabalẹ̀ náà kí ni ká ah, kó farabalẹ̀ bò ah, wọ́n sì máa kírun lọ káwọn afi lẹ káwọn máa kì ó ní bò wọ́n sì yarí dìde wájú ṣé wù ni wọ́n máa lọ lè kírun àti jọ́ ọ̀nà náà ti tó kùn lọ́rùn tiẹ̀ àwọn kan sì mẹ́rin báwọn àsìkò olóòtú ṣé ni ẹjọ́ kó <clears throat> yóò lòun ti gbé e. ẹ dákun títí ẹ gan ó ní gbé agbára rẹ ká kátó wá ní kéèyàn máa rùn gbérun nírun kò ní kéèyàn máa kírun kò ló gbérun rẹ kò ní ọmọ sàlọ̀ àlá kò ló gbé àlọ́ àlá rẹ kò ní ọmọ gbáwẹ̀ kò ló gbé àwẹ̀ rẹ ẹ gbogbo àwọn kan báyìí anabi ò gbé tẹnìkan rí anabi ò gbé tẹ kò gbé kanú àwọn sábẹ rí anabi ò gbé kanú tàwọn ọmọ rẹ rí anabi tún wọnú àwọn ọmọ rẹ náà ni ó wọnú Fatima ni ó ṣẹ̀sìn ni o ẹ kò sí àǹfààní kankan tí mo lè ṣe fún ọ wájú Ọlọ́run tó o bá ti ṣẹ̀sìn ẹnu mọ àǹfààní tí mo lè ṣe fún ọ náà ni pé bá a ṣe wà láyé ní ti kí n sa àǹfààní fún ọ pé tọ ọmọ mi lélẹyìí àǹfààní tí ẹ ti máa ń ṣe fún yàn náà àǹfààní ayé ni ẹ kó bá lówó òfin mọ́ ọmọ rẹ kó bá kọ́lé kó bá ní nǹkan wà láǹfààní ayé òsínfọ́mọ rẹ àwọn tó bá ti jẹ́ pé bí ẹ̀sìn ìwọ̀n èèpọ̀ sí yàn lọ́rùn ẹ̀ ọ wà nígbà tó bọ́ sí lọ lọ́rùn wọ́kẹ́sì náà yóò wà lọ́rùn rẹ ni tiẹ̀ ń bẹ lọ́rùn rẹ tọmọ ìlú ti wà lọ́rùn rẹ o ò lè bọ́ kankan tọmọ lọ́rùn wọn kálukú ọmọ yanjú ẹjọ́ rẹ ní tó bá ti jẹ́ ògbé dàlùkì yá ma sọ sẹ́kù ni eléyìí òun náà lẹni àkọ́kọ́ nítorí pé ẹni tó bá tẹ̀lé irú ẹni báwọn nísìn orí ó màmá ó lọ lè sọra rẹ̀ lórí hatta wàláwó lámúyẹ̀tà ahmed sọ ahíbo hulẹ̀ kúrò huwa yẹlẹtẹ́mi tó kọ́dà irú eléyìí tá à ń sọ yìí nìsín kọ́dà kó jẹ́ pé ẹni òun orin náà ní wákàkiri á sì kà á fún wa láti ṣe náà ni ẹ̀wọ̀n kan báwọn àníyàn pé yẹn ń wá orin káàkiri tó wà lọ́lẹ̀ ṣe mistake nínú ẹ̀sìn àníyàn yẹn ò lè sọ ọ́ di pé ká máa wá sọ pé kì í ṣe mistake ká ní mistake rẹ̀ wọ́n náà correct mistake rẹ̀ ò lè correct láéláé á kàn gbà pé ó ṣàtúnṣe ni àwọn tá a bá ti wá má ti ṣe rẹ̀ wọ́n ti bá ti wá yé wa tá a bá wá takú pé á mọ̀ tẹ̀lé lórí àtìṣe àwa láwa ti kíni àwa láwa kú sínú wàhálà nítorí pàṣẹ mọ̀ pé ni wọ́n sáré ṣe ni ṣéèkù ni wàhálà wàhálù kẹfì nínú ẹlẹ́bí náà yàbùtàkìrú náà fi kàrọ́ mìíràn ìdí àfúsìhìm fi ẹ̀lìmì àkìdá wọ́n ní eléyìí nìsín òun náà ní ìṣesí ọ̀pọ̀lọpọ̀ nú àwọn èèyàn tí wọ́n máa ń ṣe kíni tí wọ́n á máa invent nǹkan irísirísi wọ́n á máa mú nǹkan tuntun tuntun wá níbi ọ̀rọ̀ àkìdá níbi àwọn àdìsọ́kàn fàhádà amúrún láyàjú eléyìí ò ẹlòmíì yóò rori yóò ronú ronú débi àkídà níbi àdìsọ́kàn ìrònú kan débi pé wọ́n ní Allah subhanahu wa ta'ala ń bẹ ní gbogbo àyè ni ẹ kìí pẹ̀lú màá o kìí pẹ̀lú rírì náà o kìí pẹ̀lú gbígbọ́ rẹ o wọ́n ní bẹ gbogbo àyè ni irú eléyìí ní tìmílì wá ní Allah kí wọ́n gbogbo ìrònú ló bẹ́ẹ̀ ìrònú wani ní ama ko kò ko kíni kò ní tíbi gbọ́rọ̀ basirun bila basarin ń gbìn àmọ́ kò ní tíbi rìn náà ọlọ́run bá àlejò láti pè àyè ní basir ó pè àyè ní sẹ̀mí ó pè àyè ní alim so irú eléyìí nìsín àwọn wọ̀nyí ń latara látara kíni látara pé wọ́n bá ìrònú wọn débi ọ̀rọ̀ bá ṣe dàdí ọkàn si pé àdìsọ́kàn nìsín kò sí ìyàpẹ́ wa alayhi irú ẹni báwọn tó bá ti tàṣìṣe àní tẹ̀lé lórí àṣìṣe tó ṣe wọn. laysa naam wa sahibuhu laysa ala sawab ẹni tó ṣe irú nǹkan báwọn nísìnyí kò kọ́lẹ́jì ẹn orí àṣìṣe ló wà àti ní tẹ̀lé nítorí pé ọlọ́run bá àlejò ọlá sọ pé wa anna hadha sirati mustaqiman fattabi'u ojú ọ̀nà mi ọlọ́run bá àlejò ọlá ojú ọ̀nà mi ojú ọ̀nà tó ṣe kíni tó tọ́ ni o fatabi'u òun náà ní kẹ́ ẹ máa tẹ̀lé wala tattabi'u subul ẹ máa tẹ̀lé àwọn ojú ọ̀nà kéréje tó ń kálukú dálẹ̀ àwọn ọ̀nà ìbòrú tó ń kálukú lòun là kalẹ̀ fúnra rẹ̀ ẹ má máa tẹ̀lé o fatafarraqa bikum an sabilihi kó má wàá sọ inú kó má wàá pín yẹlẹyẹlẹ kó lójú ọ̀nà Allah subhanahu wa ta'ala ṣèyí wà táwọn yòókù àyà yìí tí wọ́n tẹ̀lé àyà yìí òun náà ló fi di pé nǹkan wá di kelekele inú ẹ̀sìn lónìí ẹ mọ̀ láwọn eléyìí ní àwọn kàwárì ẹ mọ̀ láwọn eléyìí àwọn mùtẹ́sílà ẹ mọ̀ láwọn eléyìí àwọn súfì ẹ mọ̀ láwọn eléyìí àwọn kọ̀dàríyà ẹ mọ̀ láwọn eléyìí àwọn jàfàríyà ẹ mọ̀ láwọn eléyìí àwọn ìfọ̀hánù lùmùsùlùmọ́ọ̀nù ẹ mọ̀ wá láwọn gbogbo ẹgbẹ́ kọ̀ọ̀kan tẹ rí wọn ẹ̀rí mi làwọn eléyìí àwọn tẹ̀blík ẹ̀rí àwọn eléyìí tí wọ́n pèrè àwọn alámọ̀díyà mùsùlùmí náà làwọn náà pèrè àwọn àwọn ẹgbẹ́ eríṣiríṣi ẹ wàá rí pété bá gbogbo àwọn ẹgbẹ́ oníṣìí ẹ wàá rí pé wọ́n ṣe kíni wọ́n wá yẹ gẹ̀rẹ̀ kó lójú ọ̀nà ànábì sallallahu alaihi wasallam tánàbí gbé kalẹ̀ wọn ò ní lórí ìlànà ànábì sallallahu alaihi wasallam mọ́ kí ló bá wọn débẹ̀ ìròyìn náà ló bá wọn débẹ̀ ọlọ́run balẹ̀ kí láti kìlọ̀ fún wa pé ká má ṣe kíni ká má rìn sáwọn ojú ọ̀nà ìrísìírísì tí ó wà sọ wa nù. wàá yù tẹ̀bí yukhrijuna 'ani siratil mustaqim ṣéèkù ní gbogbo ọ̀nà tí ó bá ti yọ wá kó lójú ọ̀nà Allah subhanahu wa ta'ala tó tọ́ wa nahnu narfuduhu àtàkójú ọ̀nà wọn ni ànígbà wọlé walau kana sahibuhu yaqsidul khayra wa niyyatuhu tayyiba kọ́dà kó jẹ́ pé ẹni tó la ojú ọ̀nà kalẹ̀ oore náà ló gbà lérò kó jẹ́ pé àníyàn rẹ̀ da àní tẹ̀lé wa nahnu la nutabi'uhu ala dhalik àní tẹ̀lé rẹ̀ níbàwọn ó ní wa huwa in istamara ala khata'ihi fasayauhu ila al-halak irú ẹni báwọn tó náà bá wá dúró lórí mistake rẹ̀ àṣẹ tó ti ṣe wọn wá ń sàlàyé àṣẹ yẹn fún ó sì dúró lórí ẹ̀ náà tóbi tó wọn wà náà ní ojú ọ̀nà tó wọn náà rìn yóò padà parí kiri tí ó ti kiri tí ó ti parun ni lẹ́yìn àná màá tààrà ka tọ̀rí kọ àṣọ̀hí nítorí pé ẹni tó bá fi ojú ọ̀nà tó lálàáfíà lẹ̀ fi sáfàrì yìí níbi ìrìn àjò rẹ̀ wà á kàdà tọ̀rí kọ màdìyà àti fahalak nítorí pé gbogbo ẹni tó bá fi ojú ọ̀nà tó dáa lẹ̀ ìwà náà là ń tábù ẹ̀ á mọ̀ bẹ́ẹ̀ pé lákọ̀ọ́nà bọ́ ló dáa ẹ ọ̀nà wọn náà ti túnṣe kéèyàn wá fi ọ̀nà tó dáálẹ̀ kó mọ wá ọ̀nà nu gbó so irú eléyìí wọn nísìnyí yóò ṣe kíni yóò lọ lè para rẹ̀ nu yóò lọ lè para rẹ̀ nu ni torí pé tó bá lọ gbọ̀dọ̀ nu gbó nìsín òní débi tó ń lọ bọ̀rọ̀ táburú bá ṣẹlẹ̀ ní etí ọ̀nu gbó nìsín kò sẹ́ni tó gbà ọlẹ̀ so eléyìí àkó lè yé wa wípé gbogbo ẹni tó bá ti rìn ojú ọ̀nà tí yóò bójú ọ̀nà Ànábì sallallahu alaihi wasallam tí yóò bójú ọ̀nà àwọn sàbí Ànábì mu kódà kó jẹ́ pé àníyàn irú ẹni báwọn dáa kódà kó jẹ́ pé ní tó gbà lérò oore náà ló gbà lérò irú eléyìí àní tẹ̀lé níbi ojú ọ̀nà yìí á pàtì ni á filẹ̀ nítorí pé irú eléyìí onísìn yóò lọ lè sọ wá nù ni àmọ́ rọ́jò àkọ́r ẹ̀ lẹ́nu kejì wọ́n wà lùmùtà àmì lèkùrú òun náà lẹ́nu tó máa mà òun gan máa mà sí rẹ̀ ni ó máa ma jáde kó lójú ọ̀nà ni wọ́n wọ̀nyá àrífù hap irú ẹni báwọn mọ̀ òdodo wọ̀nyá àrífù anamọ kọ́lọ́jà ilé yìí báàtìl ó sì mọ̀ pé ibi tóun jáde lọ ó mọ̀ pé bàjẹ́ ni ẹ̀ ó mọ̀ pé ojú ọ̀nà tóun ní ojú ọ̀nà tí ò dáa ni láàkì amadu lukuru ṣùgbọ́n ó máa ma ó máa ma jáde kó níbi ojú ọ̀nà òdodo ni because the ìdílárì náà nítorí kó fẹ́ sọ àwọn èèyàn nù kó fẹ́ sọ àwọn èèyàn nù ẹlòmíín bẹ́ẹ̀ nítorí kó fẹ́ sọ àwọn èèyàn nù ẹlòmíín bẹ́ẹ̀ nítorí ìfẹ́ nù ẹlòmíín bẹ́ẹ̀ nítorí tí ó jẹ ẹlòmíín bẹ́ẹ̀ nítorí àwọn jálàbí oníṣẹ́ àwọn tọ́lá wọn ṣe wọ́n dá wọn dálejò lóhùn tẹ́ ẹ bá ń sàlàyé ọ̀rọ̀ fẹ́ ẹlòmíì ọmọ wa sọ lẹ́nu rẹ̀ pé ah, tábà wá filẹ̀ tábà là ṣe ní sìkìlà máa wá jẹ ẹ̀dẹ̀ bá ní sìkìlà máa wá jẹ ọlọ wá sẹ́mi gidi ṣe náà ni ọlọ wá sẹ́mi gidi ṣe ẹ̀ náà ló máa jẹ ẹlòmíì sì ní sẹ́ lọ́wọ́ tó jẹ́ pé ti ń dín níbi sẹ́hùn ó ti kà fún pé kò tóhùn ẹ̀ ó fẹ́ ní ti àwọn tí ó rí tó rí wájú rẹ̀ tí wọ́n ní ẹ̀ ó fẹ́ ní tẹ́lòmíì tọ́lọ̀ nítorí oníṣẹ́ lọ́wọ́ oníṣẹ́ ń tó jẹ oníṣẹ́ tí ìyàwó rẹ̀ jẹ títí wẹ́ẹ̀wù títí ó gbẹ̀ ẹ́ níwọ̀n bá lágbára ẹ̀ ti ma àmọ́ ó fẹ́ kí nǹkan yẹn kọjá bẹ́ẹ̀ yóò máa wá rìn ọ̀nà tí ò dáa ẹnìkan náà àwọn jára bí òun ẹ kọ́lọ́ ń sọ fún ẹnìkan ní sọ fún àwọn ìjọ kan wílí ti ń sọ ibi fèdèsè ń ta gbangba báyìí náà ni o níbi fúgàmù náà ni ti ń sọ ó wá ní àwọn àfa táwọn ti jára bí àwọn náà mọ̀ pé sẹ́tà àwọn ti sẹ́tì ò dáa ni ẹ wọ́n láwọn mọ̀ pé sẹ́tì ò dáa ni sẹ́ burúkú ni ẹ ó ní àmọ́rú àwọn ní ti táwọn tó jẹ́ tíṣà táwọn kọ́ ọmọ lẹ́kọ̀ọ́ ó ní bí ládàá tíṣà ti pọ̀ tó láyé yìí ẹ ó ní ọlọ́wọ́n bàbá yóò máa jíra wọn ẹ yóò máa jíra wọn fáwọn ẹ wò lórí báwọn ẹ wò ṣètò àti ìdèbìlà káyọ̀ ṣeré ó dà ẹni tí wọ́n ti jára bí tí o ṣe tíṣà ńkọ́ <laughs> kí ló wọ́n máa fi dí tiẹ̀ kí ló wọ́n máa fi dí tiẹ̀ so ẹja ẹja ẹja mọ òdodo káṣí kí ni ká pa rọ́tì ká pa irọ́tì ìkànnì àwọn àbójára bí bàbá wọn ti kú nísìnyí ẹnìkan tí ó jẹ́ ọmọ kéwù kan náà àwọn jálàbí òun ni ọ̀rọ̀ kan ó ní àwọn wọ́n dọ́dọ̀ bàbá òun ìfẹ́ dàpọ̀ bàbá nínú àwọn jálàbí òun bàbá wá dọ́dọ̀ rẹ̀ ó wá ní áá ìmọ̀mù lágbájá ọlọ́wà dà ó ní ẹ̀rí pé ọ̀rọ̀ tí sọ pé ọlọ́wọ́ fi tẹ́lẹ̀ ẹ̀rí kódòdó ọ̀rọ̀ ni òní lòun mọ̀ kódòdó ni àwọn ó ní àóbì mi ní ìpè kí ló ṣẹlẹ̀ bó ló ṣe rí olóhùn wa ní bó ló rí ó ní bàbá wa ní onígbà tó ń wọ́n fi jáde lé láàárọ̀ yìí ó ní ọ́fíìsì jálàbí bàbá ti ń sọ yìí ó ní ọ́fíìsì jálàbí tó ń lọ jáde lé láàárọ̀ táwọn yóò ti máa wá bá tí wọ́n máa wá ṣe jálàbí wọ́n nígbà tí wọ́n jáde tó ń jáde lé láàárọ̀ àwọn ẹlẹ́hà wa nítọ̀ ẹ bá ra ẹ̀wà ránṣẹ́ o ẹ̀wà la fẹ́ <laughs> àbí tọ wọn sọ wọn dọfíìsì àkọ́kọ́ client tí ó kọ́kọ́ wá àkọ́kọ́ customer tí ó kọ́kọ́ wá àkọ́kọ́ ganem àkọ́kọ́ àgùntàn tí ó kọ́kọ́ wá tí ó kọ́kọ́ wá sọọbù torí pé náà máa ń pè wọn àwọn tó máa lọ́dọ̀ àwọn jálàbí òun àwọn jálàbí àgùntàn náà máa ń pè wọn tí wọn bá sí bẹ́ẹ̀ ní ẹ̀dá fàáfà ẹ̀dá kan ẹ̀jẹ̀ sáré dá àwọn ganamu ìlú náà ẹ̀jẹ̀ sáré dá àgùntàn ìlú òun náà àgùntàn náà sì ni wọn lò tọ́ ẹ nítorí pé ẹ̀rọ ẹ eh, ẹlòmíì ń bẹ láti ẹ ẹlòmíì ti ń bẹ lára tiẹ̀ kò ṣe sí wò wàláì ìdí ń bẹ lára ẹlòmíì ò ṣe sí ìwọ gan tó lè bá àwọn ọmọ bẹ́tà jùlọ síbẹ̀síbẹ̀ náà ẹ̀sìn wa máa kóra yín lọ àgùntàn ní máa ń ṣe báwọn àgùntàn náà ń náà ti wá gọ̀ bí àgùntàn báyìí àwọn máa àwọn ẹ bá ń yẹ tó kún kan kọmọ mi ó kí n má kan àwọn gan ni eléyìí àgùntàn àgùntàn tó ń wọn lọ nítorí pé àgùntàn ní jìyà àbí tó bá jẹ́ àlìkíyàmà ẹran àwọn òbí wọ̀ kọ́ ẹran lọ́rùn tọ́lọ́wọ́ wa bí pé àgùntàn ẹ èsè tó ṣe báyìí ọlọ́wọ́ ní bí ntọ́lọ́wọ́ ó béèrè lọ́wọ́ tiwọn òun náà lè tó bá kanra wọn nínú àwọn ẹran ẹ ọyá wọn náà kan tiẹ̀ padà wọn bá ti kara wọn padà wọn sì di tó òun náà pé àwọn èèyàn máa sọ tó jẹ́ ògbìdà òun yà á so wọ́n ní kanú àwọn Ghana mu torí ọjọ́ tó ti lọ kanú àwọn Ghana mu wá wá inú àwọn àgùntàn yẹn nígbà tó wá dé wá ní àbáyé ẹgbà mi pé kò farabalẹ̀ ní ní pé kò bá kò sí nígbà báwọn máa ń pa ọmọ ẹ̀ so wa á ni pé ọmọ farabalẹ̀ lọ́ọ̀lẹ̀ wá ìwà wá <laughs> ẹ wò káwọn ní kó lè ibi tí ó ní àwọn wa ní nígbà tí ẹni wọ́n dé báyìí pé dé báyìí dé ó kàn mú tayisi wọlé ẹ̀wà ló gbé dé ẹ̀wà ẹ̀wò ó wá ní ẹ̀wò àpò ẹ̀wà náà lòún fi ti kalẹ̀ mẹ́wọ̀ ó ní ó tún wá rí pé ti wá rí pé sọ kò sì rí nu ẹ̀wò àwọn òdodo àwọn tí mọ̀ báyìí tí wọ́n mọ̀ yóò sì sọ fún mi pé ẹni tí ń ṣẹlẹ̀ sí ẹni yìí ẹ ìyá lè ya rẹ̀ ní bẹ́ẹ̀dì rẹ̀ ìyá lè ya rẹ̀ bóyá lẹ́yìn wò ní yàrá yé má ṣe pé ìyá lè ya òun náà ló fi tèyá tí ń tọ́jú rẹ̀ tí ń ṣe dáadáa sí yá òun ó jára yóò sì sọ fún pé ìyá lè ya rẹ̀ ní pírọ́blẹ́mù ẹ̀ yóò wá máa fojú oró hàn yá òun ẹ yóò béèrè kángbà mi yóò ní kò sí òun ò ní ẹ kò sí nítorí kíni yóò máa sọ lẹ́yìn pé à èrì ìbúkẹ́ à ń bè lọ́wọ́ mi ṣe bẹ́ẹ̀ náà ẹ̀sìn báwọn ṣe ẹ̀nà lẹ́ ń bẹ́ẹ̀ di ẹ̀sẹ̀ ìjà gòkè ẹ̀wù kaba wọn wọn sọ fẹ́ẹ́ lómi kó kún family house family house lòun náà sì ń gbé ǹjẹ́ ẹlẹ́mí gan ti ẹlẹ́mí ronú fa àbọ̀ ǹjẹ́ alábí na family house lòun náà gbé fa yóò wá kí wọ́n kó ní family house yàrá tí wọ́n sì ń gbé family house yìí gan ó tún bẹ́ tà ẹ́ wọn náà wá kó wàhálà kalẹ̀ wọn máa lọ yáwó káàkiri ẹlẹ́kùn lọ rẹ́ǹtì ilé ni wọn yóò kó ní family house ní da fún ọ ẹ́ wọn yóò bá kó ní family house ní rọwọ́ mú ẹlẹ́kùn àwọn tí àwọn àbáwọn ni wọ́n ń ṣe yín sójú táyé náà fi ń ṣe yín ni ṣebí tẹ́ ẹgbàlẹ́ òun náà ni pé agbára spiritual náà ń lò ṣé spiritual wa débi tó kó lọ ni níbi àìrónú kalẹ̀ sọ́yìn kẹ́hìn bá ronú jinlẹ̀ ni ṣé báwọn ìyá tẹ ni wọ́n ń ṣe yìí nǹkan ṣé báwọn ìyá òun kèé ṣe pé fisikálì náà ń ṣe yìí ẹ́ sọ́yìn pé ìyá kan bá wá dìde yìí tó bá wá yọ ọ̀bẹ ṣebí wọn náà ó sì fèsì àwọn sì lọ fọ mu ẹ́ àbẹ́yìn náà gbà pé spiritually náà mi ṣe àwọn tẹ wá gbà pé wọ́n ní agbára spiritually ibi tó bá kó lọ ṣé bó yẹ kẹ́ gbà pé agbára spiritual àwọn náà débẹ̀ ṣé bó débẹ̀ kí ló sẹ́ni kó wà sọ pé kó kó lé kó ládùúgbò àbí kó kó lù ṣé nẹ́tíwọ̀kì àwọn ìyá wọn wà ní débi tó bá wà àbí wọ́n lè ránṣẹ́ sí ọbí tó bá wà tó ẹja máa fi ẹja kí làkà ìwọ máa wálé ká máa ronú ká máa tẹ̀ làkà ìwà wálẹ̀ tá a bá máa gbé làkà ìwà wálẹ̀ ká máa ronú àwọn nǹkan tí wọ́n ní làkà ìtó wa àwọn ni wọ́n máa fi làkà ìwà ṣeré wàláì ẹlòmíín bẹ ẹ ó kẹ́kọ̀ọ́ bá kọ́lọ̀ ó kẹ́kọ̀ọ́ ó gboyè bẹ́ẹ̀ kọ́lọ̀ ó lè gba dókítà bẹ́ẹ̀ kọlọ ó le gba pòfẹ́sọ̀ mẹ́ kọlọ ẹ̀rẹ́ lómi nǹkan tó jẹ́ pé kọ́lá ó lè jẹ́ lọ́ọ̀yà gan ṣe pé tó bá dé wájú adájọ́ báyìí gan ó mọ bí ó ti mọ rògbò ẹjọ́ òun tí ó mọ múlá káìwá ẹ tó bá wá kan tí ní primary school certificate gbogbo tó sì kí domi yóò domi yóò máa fi làákàyè rẹ ṣeré pé báyìí báyìí á àti làákàyè àtàwọn èyí tó wà ní alukur'an àti tó wà ní sunna wọn jọ máa ń ṣiṣẹ́ papọ̀ ni àbújọ tí èèyàn bá wá tó tó wá gíná gbogbo rẹ tó sùjọ tó sọdá làákàyè rẹ ó sọdá làákàyè rẹ ẹ ó wá lo làákàyè rẹ níbi táwọn èèyàn ń gbélé ọ lọ́wọ́ mọ́ ìgbà yẹn lè yóò ti ṣe kíni èèyàn sọnù gbogbo àwọn kan báyìí ibi tá a ti lọ òun náà ni pé àwọn kan bẹ àwọn kan mọ̀ pé táwọn ti ò da wọ́n mọ̀ pé ojú ọ̀nà àánú òun náà làwọn rìn tò wọ́n sì mọ̀ pé àwọn ń sọ àwọn èèyàn nù ni àmọ́ nítorí kíni nítorí tí wọ́n jẹ nítorí tí wọ́n wọ̀ sọ́nù ẹ tó bá wá jẹ jẹ jẹ jẹ náà ó yàgbẹ́ rẹ̀ ẹ tó bá wọ́ sọ̀hún wọ́ sọ̀hún náà yóò padà gbó ẹ bó bá kọ́lé kọ́lé kọ́lé òun náà ó padà gbé ọkọ́ òun léwu náà ni mi bá sì gbé ọkọ́ òun léwu ẹ̀ wọ́n yàrá kan ètè bá àwọn sùn kí wàá là ń wa sí táwa sọ àwọn èèyàn nù táwa bá yí àwọn èèyàn jẹ táwa bá àwọn èèyàn jẹ táwa tún gba dúkìá wọn lọ́wọ́ wọn sòwò orú eléyìí ká bẹ̀rù Ọlọ́run gbogbo àwọn tó bá ń ẹ̀ eh, káwọn náà súnmọ́ lọ́n fúnra wọn wọn kálukú lè kọ́ lọ́n fúnra rẹ̀ wọn kálukú lè sàdúrà fúnra rẹ̀ onídìí kí wọ́n sẹ̀ wá dúró kó jẹ́ kọ̀ǹtàkítọ̀ àdúrà wọn kò fẹ́ jẹ́ kọ̀ǹtàkítọ̀ wá sẹ́mi tí wọ́n mọ̀ gbọ́n kọ́ńtàkì ṣe wọ́n bá wọn bá wọn kọ́lé ni wọ́n bá wọn bá wọn ṣe kan ni kó sáà fóun ti di ọwọ́ rẹ̀ àwọn kan wá gbọ́n kọ́ńtàkì àdúrà ó yẹ pé wọ́n ti kó àwọn tíra àtúntì já ní kéré aláwọ̀ wọn àfi kọ́run káàkiri ojú ọ̀sán nìkan lọ nu wúrú àwọn nǹkan báyìí nìsín ẹja wá sẹ́mi ṣe eléyìí wọ́n ṣe sí ànábì kìí ṣe sí àwọn sàbí ànábì kìí ṣe sí ìlànà ànábì sallallahu alaihi wa sallam tó wúrú àwọn eléyìí inú àwọn tí wọ́n máa máa kó lójú ọ̀nà ni wọ́n máa máa ní ọ̀tà kété lójú ọ̀nà wọ́n láwọn ní lójú ọ̀nà tó bá di jọ́ mẹ́jọ insha Allah àlàyé ní kó má ṣe wá nínú ẹni tí ó gbẹrù fún rí lẹ́yìn gbà tó dodo bá hàn sí kó má ṣe títí sàánì ó jẹ wá lérè títí sàánì ó má jẹ gàba lórí làákàyè wa lórí ìrònú wa sáàbì wa rí ojú ọ̀nà tó tán lẹ̀ sáàni inú gbóná látàmá rìn lọ innahu waliyyu dhalika wal qadiru alayhi sallallahu ala nabiyyina muhammad wa ala alihi wa sahbihi wa sallam subhanaka allahumma wa bihamdik ashhadu an ilaha illa anta astaghfiruka na'am wa alaykum wa rahmatullahi wọ́n ní àwọn tí wọ́n máa ń lọ ilé ṣéwù àwọn tó máa ń ṣe àwọn ní sáwì àbí àwọn tó ń lọ ṣéwù àwọn olùgbò àwọn kìnìyẹ tó wọ́n máa ń sọ yìí pé tẹ́lẹ̀ àwọn tó ní sẹ́mi dáadáa táwọn ṣe kó wà tó wá jẹ́ pé ìwò dáa ẹ̀ àwọn tí wọ́n á ń sọ léyìn oníṣìí àwọn kéèsì ọ̀tọ̀ làwọn yìí àwọn kan àwọn òtí àwọn mi ò gbà pé táwọn ti rọ́ǹgì gan ẹ̀dẹ̀ wà so àwọn tẹ̀ wá rí pé àwọn kan tẹ̀ wá láwọn gbà pé táwọn ti rọ́ǹgì pé tẹ̀ wá tó láwọn tẹ̀ dáadáa mí gan ó jẹ́ pé yóò máa ṣe kíni yóò máa dira wọn nígbà tí wọ́n amẹ́rì wọ́n amẹ́rì pé ànábì ní aṣẹ́wó kan ó fi bàtà bomi fún ó fi bàtà rẹ̀ kúfù rẹ̀ ó fi bomi fún ajá tí ó gbẹ̀ngbẹ̀ ọlọ́run sì ti kí ni látara bẹ̀ ọlọ́run sì fi sáré jẹ́nà pé so eléyìí ò jọra wọn ẹ̀sìn báwo ní sìn ẹ̀rì iṣẹ́ aṣẹ́wó ẹ̀ kéèyàn máa ṣe ìná so irú eléyìí ní sìn ẹ̀sẹ̀ ni ẹ̀sìn báwo ní sìn kìí sàdádálẹ̀ kìí ṣe bídíà kìí sì ṣẹbọ lẹ́yìn ò bá ti sọ ọ́ di ẹ̀tọ́ téèyàn bá sọ iṣẹ́ ìsìná kéèyàn sọ pé ó lẹ́tọ̀ọ́ kí ló wà mẹ́ẹ̀ tó burú mẹ́ẹ̀ sẹ́yìn bá sọ olè dẹ̀tọ́ sẹ́yìn bá sọ ọtí mímu dẹ̀tọ́ irú àwọn eléyìí ní sè <clears throat> àwọn ló lè sọ yẹn di kèfèrí ẹ àwọn ló lè sọ yẹn di kèfèrí àmọ́ tó bá jẹ́ pé kàn sẹ̀sẹ̀ náà ni irú eléyìí wọ̀ ẹ̀sẹ̀ náà ni ọlọ́run lè yáàfì rẹ ó lè sọ̀rọ̀ eléyìí mu àmọ́ kéèyàn máa ṣe kíni kéèyàn máa pe ṣéwù ẹ kó máa lọ bí sàárè ṣéwù kó máa béèrè kí nǹkan máa ṣẹlẹ̀ sí kó máa pariwo ṣéwù kó máa tú ṣéwù kó máa tọrọ àdúrà lọ́wọ́ gbogbo àwọn kaba yìí àwọn yìí wọ́n ṣẹ̀ṣẹ̀ o ẹ̀sìn báwọn nìsín àwọn yìí wọ́n bídíà ni àdádálẹ̀ ni so yóò sì mú kanu bídíà méjèèjì ó lè jẹ́ bídíà tó mùfásíkọ́ ó sì lè jẹ́ bídíà tó mùkàfírọ́ ó lè jẹ́ bídíà tó ń gbìyànjú àti kó mẹ́sì àmọ́ èèyàn bá máa ń pe ṣéwù ní sìkò máa ń pe ṣéwù yá ṣéwù kíníkan kó wá sí kíníkan fún eléyìí kò sí <coughs> bídíà tó gbìyànjú àti kó mẹ́sì ni kò sí yàpọ̀ ẹnu bẹ́ẹ̀ àmọ́ pé kákan jòkó kákan máa ṣe síkìrì lóhùn kan náà ẹ̀ káma ṣe Allah Allah káma ṣe yíhun lóhùn kan náà eléyìí bídíà náà ni àmọ́ kì í ṣe bídíà tó gbìyànjú àti kó nínú ẹ̀sìn so eléyìí nìsín àdádálẹ̀ ni àdádálẹ̀ sì burú gan ẹ eh, anabi sallallahu alaihi wasallam tó alára kó bẹ́ẹ̀ gan kèsì pé àwọn aláyàláyà àmọ́ wa sàdáadáa lẹ̀ àwọn aláwọn kìíní kan mí yóò wọ sí kìíní yóò máa parẹ́ fún wa nígbà tá a bá ti mọ̀ pé tá à ń ṣe yí nǹkan tí ò dáa ni èyí tó yẹ mùsùlùmí ò náà ni kó kó bẹ́ẹ̀ wọ́n máa rò pé kìíní kan tó máa parẹ́ fóun so wọ́n náà ti mẹ̀sẹ̀ lẹ́sẹ̀ nu ó yẹ kí yóò ṣe kìíní ó yẹ kí yóò so irú eléyìí kò jọra wọn o wallahu ta'ala a'lam naam wa alaykum salaam. nàám. nàám wọ́n ní kí ni ìdájọ́ lẹ́yìn ilé ẹni tó bá kírun lẹ́yìn ahlul bid'ah wal ahwa àwọn onífẹ̀ẹ́nu àwọn aládàádáálẹ̀ nínú ẹ̀sìn wọ́n ní kí ni ìdájọ́ ẹni tó bá kírun lẹ́yìn wọn so lẹ́yìn ìgbà téèyàn bá ti mọ̀ wípé àwọn táwọn pè ní ahlul bid'ah ahlul ahwa oníbídíà ni wọn aládàádáálẹ̀ ni wọn nínú ẹ̀sìn ó wá kó kéèyàn mà pé irú bídíà wo ni wọ́n kó sí so tó bá jẹ́ pé bídíà tí wọ́n kó sí tó bá jẹ́ pé bídíà tó ń mú káfírà bídíà tó gbé yàn jáde kúrò nínú ẹ̀sìn ni so irú eléyìí kò sí apẹ̀rẹ̀ lọ́dọ̀ àwọn olùmọ̀ pé èyàn gbọ́dọ̀ kírun lẹ́yìn irú ẹni bẹ́ẹ̀ ẹ gbọ́dọ̀ kírun lẹ́yìn ẹni bẹ́ẹ̀ rárá kéèyàn bá kírun lẹ́yìn rẹ̀ kò ní ọ̀run ètò ìbára nítorí pé kéèyàn bá kírun lẹ́yìn ẹni tí ó ti kó sínú nǹkan kékeré nígbà tí èèyàn máa ma ti ń wéṣì wọ́n ara ẹni so àmọ́ tó bá jẹ́ àwọn àkọ́kọ́ kò tiẹ̀ yẹ lẹ́ni tí yẹn gbọ́dọ̀ fi jẹ mọ́mù gan ẹ̀ ẹ̀ tó jẹ́ pé ẹni tí ṣe bídíà ni ẹ̀ kò yẹ lẹ́ni tí yẹn máa fi jẹ ìmáàmù kò yẹ ká fi jẹ ìmáàmù kò yẹ ká yọ ẹni tó jẹ onísúnà òun náà ni kò jẹ tí èso ní bídíà òun ká fi jẹ ìmáàmù àwọn àfi wẹ́ni báwọn jẹ ìmáàmù tí yẹn bá wá rí bòmí tí ó ti kírun ẹ ti báwọn nísìnyí tó jẹ́ pé ẹni wọn ṣe oníbídíà kí ṣe kí ni má kírun lẹ́yìn irú eléyìí kó máa lọ kírun níbẹ̀ kó máa kírun lọ́dọ̀ ẹni tó jẹ́ oní sòsò wáyé kó bá wá bòmí ìfà títí kò wá rí bòmí tí ó ti kírun lẹ́yìn ibẹ̀ yẹn tó bá kírun lẹ́yìn rẹ̀ ó nírun tó ti báwọn ó nírun so àmọ́ àwọn olùmọ̀ tó fẹ́ ká jẹ́ pé irú ẹni báwọn kéèyàn má máa kírun káwọn èèyàn má máa kírun lẹ́yìn rẹ̀ ẹ nítorí kó máa jẹ́ kíni kó jẹ́ ní tí ó máa jẹ́ ìbáwí fún un lágbájá kéde àkírun lọ́dọ̀ mi ah nítorí fídíà báyìí ni bẹ́ẹ̀ yìí náà ó ṣe kíni yóò jẹ́ kó ronú kó fi wàdà ìmọ̀ wúlò fẹ́ lómi sèpè ẹlòmíì lè má mà gan pé tóun ṣe yí nǹkan àdáda lẹ̀ ni tó bá ti wá rí pé jẹ̀mọ́ máa súnmọ́ àwọn eléyìí látara pé kíni látara àdáda lẹ̀ ẹ̀ ó lè fi nǹkan òun lẹ̀ wọ́lá bí òsè tí òfilẹ̀ nítorí ọlọ́run náà ó lè filẹ̀ nítorí jẹ̀mọ́ ẹ̀ tó eléyìí wí sí yóò sàgbà nífẹ̀ yín pé ó sàfilẹ̀ ó kùn àtọ́lọ́run àníyàn tó bá wá mú ìfàfilẹ̀ ẹ̀dí náà fatawa alájọ́tò ni wọ́n sọ nípa ọ̀rọ̀ ẹ̀ tó bá jórí bídíà pé àá wo bídíà rẹ̀ ẹ̀dí bá mi má sọ fún yàn pé ẹnìkan ń ṣe bídíà tẹ̀sí mọ̀ pé bídíà tán ní ń ṣe yìí bídíà tó gbé yàn jáde kó nu ẹ̀sìn ni ẹ̀sìn báwọn ní sìn òun sì lẹ́ni tí ń fún yàn so ìdẹ́ yẹn ó ṣe òun náà ní pé kíni òun náà ní kíni olóbẹ́ ni òun ni ó lọ bá ìkà òun gbọ́ pé wọ́n ní nǹkan báyìí báyìí báyìí máa ṣe ẹ̀hẹ́n so yóò wá kílẹ̀ àfihàn ẹ̀ ó máa ń ṣe lóòótọ́ à kò á dá abẹ́ ṣe ṣe nítorí pé nǹkan báyìí báyìí omi ara o òun ṣe bóun ṣe máa ṣe nù o àwọn náà wá ní àwọn àrùjú kan tó mú wá pé kíní kan ẹ wá sàlàyé fún fáájú bí oníwó ṣe máa ṣe irú eléyìí